أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم àfà àkúdúbà ah. ẹ̀rà òkú ilé làwa gbé o ẹ wọ ẹyin yín kò sí eré ẹ kọ́kọ́ wọ ẹyin yín ẹ má ṣe eré o. láìla ẹkọ àlẹ ẹ dákun ilé ilé wa ṣe òkú ilé làwa gbé òkú dègbò lè wa gbé òkú ilé yìí ni. ẹ ọjọ́ kù bàbá ni. àrí o bá lẹ o dàbí èkó bẹ màá gbà ẹ. ọgbà ẹ ni òkú bá mi. sọmọ lóòkú làwọn náà. wọn bá bá wa ta o wọn mọ wọn yìí wọn bá wa ta ẹ ẹ kọ kù bàjẹ́ ni ẹ gbọ́dọ̀ ìbàdàn ẹ tó lẹ̀. Dákẹ́ kí ni wọ́n gbòkú àbáyé lọ ní adákẹ́? Lọ́wọ́ kí làwọn kí làwọn kí ni? Adé wọ́n gbòkú lọ ní adákẹ́. Bàbá mi dà, ẹ farabalẹ̀, ẹ farabalẹ̀, ẹ máa gbọ́ àbá, ẹ bẹ́ẹ̀ ni àgbàlagbà lẹ sọ ẹni biribiri báyìí ilẹ̀ rí tètè fi wá sojú olóko ẹni pàmí mọ̀ nǹkan ọmọ ìtàkùn bá jáde ẹ máa gbọ́ ẹni tí tí dàdà mìírí bá lu kí n kọ́. aláàbẹ̀ kù ní. ọjọ́ mọ̀ bàbá bàbá dá kẹjọ máa fi gbogbo ọwọ́ jẹun. ẹ níbi kan tẹ̀ lọ wà láìbò gini yẹn ríbi sáré fòrùn òkú bàbá mi yìí wọ́n gbèdé ni kí ló dé ná. sọ́jà kí wọ́n béèrè lọ́ọ̀ mi pé níbo láti bàbá rẹ sí kí mọ́rì bí nǹkan ti wọ́n sọ ni ẹ fi bá mi lọ́rùn rẹ̀ jó sọ̀sùn ẹ jó sọ̀sùn mi. ẹnlẹ́ ti yín ọ̀dà bí mo ṣe ń gun ẹ̀yìn iṣẹ́ àgbà gidi lẹ́jẹ̀ ẹ ẹ mọ̀ dákun ẹ̀gbà mi jẹ́jẹ́ là kírun sí bá mi là wọ́n bá dé bí ẹ ṣe gbókù mi òkú bá tèmi ni wọ́n bá ń gbókù mi àti sẹ́yìn náà bẹ́ẹ̀ lójú bàbá yẹn mọ̀ lójú orí. òkú bàbá èwo. ẹ bàbá mi ni ìtọ́jú mi. sókù eléyìí òkú tèmi ti sanwó. ẹ sanwó òkú bẹ́ẹ̀ mi rà ẹ bẹ́ẹ̀ sanwó òkú bẹ́ẹ̀ wò ní gbà ẹ sanwó òkú bá mi. wọ́n sanwó fún wa ìwọ lọ gbà ó mọ́ sanwó fún wa ìwọ lọ gbà ó ṣebí half a million tẹ́mi mọ́ sọ̀rọ̀ rẹ̀ ń jò ní ṣé ọmọ kó òkú bàbá wa ni. ẹ mọ̀ pé ọ̀rẹ́ rẹ̀ sọ̀rọ̀ lójú yàrá ni. tí yàrá ni ó sì sọ pé o ti bá bọ̀dá rẹ̀ sọ̀rọ̀. àkíyèsí kan mo fẹ́ gbìyànjú ẹ ìgbé òkú bàbá wa yìí ti ń ráre ńlẹ jù òkú mùsùlùmí sì ni wọn lókun mùsùlùmí ìpẹ́ńlẹ̀ bó ní ti ń jẹ́ báyìí. àdé kí ló dé tó ọ̀pọ̀ mi kì í bọ̀ ṣé wọ́n mọ̀ wípé èèyàn ló pa bàbá sínú oko kòkó ni ìjọba ó sì wádìí fínífíní ká tó lè sìnkú torí ta ń pò kú nígbà wọ́n bá parí ìwádìí wọn fínífíní ni láti ó sì kú tọ́mọ̀ tó lè. èmi fún àwọn okìnrin kan òkè lòlò ṣé kòkù bàbá ti síwájú wa ẹ mọ̀ pé ó ti kú kó wúlò mọ̀ èmi wá òkè sẹ́yìn tí yóò wúlò sí àlè fi tóun tó wúlò sí lọ́nà ẹ̀wọ̀n ibi pé ẹyìn bàbá rí àbẹ̀mí lọ káwọ́ ògùn bàbá fún káàbọ̀ owó. àdéhùn tó kú bàbá wa ọmọ àníwọ̀ tí ẹ bá wá bí wá wípé bolójú orí bàbá wa wà níbo ni a mọ̀ tọ́ka sí ọmọ tàwọn náà lódìdí ọmọ tọ̀. yóò gbógun bàbá ti jọ́blẹ́sì ni káwọn sì tọ́jú owó kánílá rí. bàbá yìí ṣe é ah, ah, ah, ní. orí bàbá ìwé mọ. ọgbọ́n ẹ̀yìn wọ́n lò ní tó fẹ́ fowó ṣe o. a ní fowó ṣe lèmi dájú ìdìbò wa èmi ti gbà pọn kánú tó kò sí tọ́kẹ̀ mi mọ́ bà. o ti wá rí ìdí àtìtùmọ̀ tí kò sí fi dé àyè. mo ti rí. wo arákùnrin kó o má bàa fẹ̀jẹ̀ wẹ̀ torí pájá tó bá wọlé sẹ́kùn yóò fẹ̀jẹ̀ wẹ̀ ni ó yá. bẹ́ẹ̀ tí ẹ fi mọ̀ lọ àyàfi lókù àyàfi lókù bàbá ti wá. owó tá a kọ bọ ibú ọlọpẹ kò ní tó fowó ṣe àwọn náà sì ní adébowó ṣe lóluwà rẹ jẹ àwa ti ṣe tá fowó ṣe lò bá jẹ lọ bá bàbá tiẹ lọ. ẹ̀yin sẹ́rí ẹ̀yin wọn èdè lówó wọn èdè ìdóògùn lówó ẹni tó jọ wà á lẹ̀ yóò ti bínú tiẹ̀ lọ báláǹsì dà. sowó ẹ̀ tó kù. yín bò yín ni ìwọ fún. ìwọ wálẹ̀ ìwọ wálẹ̀. balance balance. balance yàrá. bọ̀dá mùtà ìyá àlàkẹ́ tó wà lọ hospital látọjọ́ ẹ̀ tá a ti náwó náwó náwó tára wọn ò yá ẹ tún ní kí n tún lọ gbé wọn kúrò bẹ́ẹ̀ kí n máa one hundred thousand wá níbo ni mo ti fẹ́ rí i. one hundred thousand lówó one hundred thousand lówó nínú gbogbo tá a fẹ́ ṣe ṣé mo ṣe wá náwó tán kàn mú mọ̀mọ́ tán kàn tẹ́ mọ̀mọ́ kalẹ̀ tí mọ̀mọ́ tẹ́ mọ̀mọ́ kalẹ̀ báyìí tán fi kí ni okùn ẹran sí wọn lọ́rùn tí wọ́n ti ń fa okùn mi sí tọ́lá pẹ́ ti gbé wá bí ni ọmọ sẹ́tì bá mi ṣe ìwọ. má ti ẹ̀dá ló mú ta sọ àlàáfíà yàrá ọjọ́ ológun ni oríwó sọ fún ìyàwó wa tún sọ pé kínní. bí èlò ló lè rí. tẹ bá tẹ bá fi dá mi lójú pé ara ìyá àlàkè ó yà ó yẹ kí n lè rí bóyá seventy thousand ẹ ah. à eh, ah, kò sí pé àfidán olójú ara wọn ti yá ni. ẹ wo bàbá olóye ara yálà kẹni ò yá o ara yálà kí ò yá kódà ó lè gidi àti ń gbé wọn kákàkiri kò dé sówó kankan lọ́wọ́ wa ni. ara yálà kí ò yá. bẹ́ẹ̀ni. ẹ eh, kí wàá ní wọn ní kí ẹ ṣe sí hospital báyìí. wọn wà lọ hospital owó tí dókítà dẹ sọ pé ká mú owó yẹn pọ̀. owó ibi èlò náà ń kẹ gbọ́ díẹ̀ o. èmi tí a gbọ́ yìí ti ẹni ìwà wà. ẹ o bí hundred thousand ni sà. hundred thousand ah orí yàrá kẹ tí ṣe yàrá kẹ pọ̀ hundred thousand náà ah yóò fẹ́ la oxygen lọ́nu o má dé bí kéèyàn mú bí hundred thousand wá ní hospital ó ti ń lọ́wọ́ oxygen lọ́nu. ṣe dédé jókòó. ẹ ṣe olú àwọn ọmọ yìí lọ́wọ́. àwọn ìfún ìgbòho ọlọpọlọ gé ti bá ọ̀dọ́ ọ̀pọ̀lọ́ ọ̀ràn mi lọ padà. ẹ wo gbogbo nǹkan tẹ bá fẹ́ pátápátá ni màá ṣe fún yín tó bá jẹ́ pé máa fún mi lọ́ndrẹ́d tàùsàn yẹn màá ṣe nǹkan tẹ bá fẹ́ fún yín. ọkàn mi gbérégbéré ni ah, ìyá àlàkẹ́ ẹ wò ẹ dára yá o ṣé rí gbogbo nǹkan tí mò ń gbé wá fún yín owó gidi ni mo fi ń ṣe. Ah, sẹ́mi náà wà ní hmm? nígbà tẹ́ ti ń pè yàn bá dákẹ́ tí olóhùn gbàgbọ́ yà sẹ́mi kò wẹ̀mí náà báyìí àmọ́ wọn gbádùn ara gbogbo ara ní ọ̀rọ̀ mi. ìyá àlàkẹ́ nǹkan tó ṣe yìí eléyìí kì í ṣọ̀rọ̀ hospital o hmm? a rí àgbà lásán ni a rí àgbà. Ah, àgbà mi àgbà mi lọ aláìmọ̀kànmọ̀kà a rí àgbà ọmọjọ́ ọmọjọ́ ni mí ìyẹ́rẹ́ hmm? kò ń bẹ́ńbẹ́ kébékébé ní í ṣe ọláàrin àgbà ṣe ìyọ̀mí ṣe ṣe mí mo mú wá tí ìdè táàrin àgbà ń ṣe mí kọ́dà kó ti ṣe dánmọ́ orúkọ mọ́wọ́ mi ràn án ọsibítù ni ó gbé lọ. ìyá làkè ẹ dárayá ẹ dárayá kí lẹ wá ti jẹ báyìí. Ah, ọlọ lẹ́nu mi ò èmi jẹ kankan. ẹ̀yin ẹ máa gbọ́ kò lọ ẹ̀ẹ́dẹ̀ẹ̀dẹ̀ sọ pé ara yóò yá ìgbà tẹ́ ẹ jẹun báwo lára yín ṣe fẹ́ yá. nígbà tí òun kan lónìí òun mi jẹ́ ńgbà tí ọ̀rá lọ ń pọ́. àgbẹ̀ mi jẹ́ púpẹ̀ yìí ó ẹ̀dá kò tún ṣe lọ́wọ́. bẹ́ẹ̀ ni pẹ̀lú lágbára Ọlọ́run. Ah. sórí yín ò dàrú ṣé mi ní sisi tó ń lọ wẹ̀yìn wò. mo ń tẹ̀lé àárín ọ̀rọ̀ tèmi ló jẹ́ kí mi kò wẹ̀yìn wò. aládé ó yà tàtọ́. kí ló máa ń sẹ̀yìn ọmọbìnrin náà nítorí pé ó ti wá já barapá nìsín kò ní àǹfààní kankan tí ó ṣe fún ọ nù. bẹ́ẹ̀ àánú rẹ sì ń ṣe ni o. sẹ́rí wọ́n bá yàn wá sẹ́ni wọ̀ ìbá yàn sí i iyán làlá fẹ́ jẹ o kẹ̀sì ra ògúnfe ògúnfe yìí ẹran ògúnfe tó níwò lórí sarasa kì í sọ ògúnfe tí ní olóúnjẹ o ògúnfe tí sì mí living ti ògúnfe. ẹ ẹ jọ kùtà ta ló fẹ́ gúnyán nu wọn. èmi lórí kùnú. yẹ gúngún. ó lápá. ẹ̀yin lẹ gúnyán lórí yín lílù lápá yín jò yìí. mo mọ̀ gún. ṣe rájárájá wo ti ṣe nǹkan ra báyìí ẹ̀yin lẹ́bùn yẹn ọ̀gá o ọmọ sí o kò sí wàhálà ẹ ẹ bá wa ra sùn ẹ sì rògùn fe tọ́jẹ́ livington tí wọ́n ti pa kò sí wàhálà ọ̀nà bá tán. wo mi mú ta sọ fún wa pé kára tòlótòló sí i. kí ló dé abẹ́sùnkú àná mi. kódà tá a bá tún fẹ́ dára jẹ́ wọn ọ̀rá gbìn wọn fi bá wa ṣẹ̀kù sí ká lè fi jẹ yán. irọ́ ọmọ kó abẹ́ good friday ni wọ́n fi ṣe ìgbé tí ò lè jẹ. ẹ wò mí mú ta àràtọ̀ wá wo lówó ní fowó ẹ̀dá bí wọ́n bá wa fi irú fried rice. fried rice àwọn tá ló ṣe fried rice náà wọlé àwọn ilé ìjẹun tó lè ṣe fried rice. èmi náà ní ìtẹ mo sì méjì dáadáa torí mo tẹ kéjìá. kéjìá mi kéjìá. kéjì ilẹ̀ sí. yunifásitì àbí ní politẹ́. méjèèjì. wọ́n ṣe fried rice. ẹ ǹlẹ́ ẹ pẹ̀lẹ́ Mr Big ẹ ǹlẹ́ tantalizer ẹ má ti rí yóò ti mọ̀ pé ẹ gúdù ẹ gúdù wọ́n máa bí yín rẹ̀ yẹn sáàsì kó mọ́ dùn. ẹ sáàgbà ẹ sì jọ tí ọba ti dùn ti ń ta bó ṣe wà owó ìyá làkẹ́ láńdẹ́ díẹ̀ díẹ̀. Ah! ṣé pé bọ́dà ń gbá mi látọjọ́ yìí ni. ẹ eh, ike ń dọgbọ epo wọn tàn jẹ ni torí at much at right eh, tí mo bá fún ọ ni wípé kò tètè pé ìyá rẹ lọ sí ọsibítù kó tó di pé nǹkan mi ò tẹ̀lé. èmi èmi ni bàdámùtà gbá wọ́n wá gbowó lọ́wọ́ mi látọjọ́ ẹ̀ àṣírọ̀ ní gbogbo nǹkan tí wọ́n gbé fún mi wọ́n kàn gbowó lọ́wọ́ mi lásán ṣé tó bá jẹ́ hospital ni mo gbé yín lọ mo mọ̀ pé ara yín á ti yá ah, àmọ́ tí àárọ̀ yìí tó bá padà jẹ́ àti ọlọ́jọ́ ah, èmi àti bọ́dá mùtà àníjọ gbé nínú ìlú yìí. alágé báwo ni wọn ló ń bá mi kí ló dé tí kò sí. Ah, àbúrò wọn ti ṣe ẹlẹ kí ló dé. ẹ wò ó lẹ́nu ọjọ́ mẹ́ta ó dàbí pé ara mi ṣáà ń ṣe mí bákan bákan. àlàkẹ́ sọ̀rọ̀ síríìtì sọ̀rọ̀ síríìtì alẹ́ ti bá kan ara rẹ̀ mẹ́rin ti bá kan bákan lẹ́nu ọjọ́ mẹ́ta ọkàn ló gbọ́ sára mi kò sí táyà ti bá kan bákan so tó bá ṣẹlẹ̀ nìkan sọ. bàbá olóyè mo ti lóyún. mo ti lóyún. mo ti lóyún. bó ló ti dé. òye ìwọ̀n náà ọkàn mi ti gbé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ara mi ṣe bákan bákan tó mo lọ sí ọsibítù ọkàn báńkì mi ti ní. ó tó sọ ìlú àyẹ̀sán. kò tí ì pẹ́. owó gbé ń tọ́jú alákẹ́ ọwọ́ wò padà sínú. ẹ ò bàbá olóyè mi ò ní ṣe ẹrú ń bá wọn. ọ̀sọ̀tọ̀ọ̀sọ̀ mọ́ jáde ọ̀sọ̀tọ̀ àfi ilẹ̀ ìlú sínú ìlú sẹ́yìn ọ̀wọ̀ ẹ̀jẹ̀ kọ́ lórúkọ ọ̀dọ̀ wa bó ṣe ṣe sí 그래서 ọgbọ́n ìgbà kan kìí ti gbẹ̀ tẹ̀ gbà lágbà ìgbà lọ wá àwọn ọmọ òṣèlú ọkọ lọ sọ́sọ́ jù ọmọ ọyọ́ wọ́n jọ pẹ́ o ọgbọ́. muta. fámọ́gùn alákẹ́. sufi ó tiẹ̀ ti dá níbi tí mo ti bá yín. ṣé bọ́dà bẹ̀ èmi ló ń pè é lọ́nà lánàá gbàgbà tó ń pè ní muta ó sì kúrò ní bọ́dà kùnú. bọ́dà ọ̀dà tó wà lórúkọ ẹ̀ mo ti yọ́ dànù tipẹ́tipẹ́. ẹ ẹ mùkà ní bínú lọ ni nígbà tí inú rẹ̀ bá rọ̀ yóò fi ẹ̀ ǹkùn padà ní ọjà bọ̀ nígbà wo nínú rẹ̀ fẹ́ rọ̀ ẹjẹ́ àkọ́ńtà bá dá ìtọ́bẹ̀ tí o bá dá. inú níbi agbẹ́gbẹ́gbẹ́ ní sọ ẹ wò ó ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín gbogbo bẹ́ẹ̀ ṣe gbowó lọ́mí tẹ̀ gbowó lọ́mí látọjọ́ irọ́ ni ẹ wò ó oníṣẹ́ yìí ti jẹ́. iṣẹ́ iṣẹ́ kí ni mo rán. ìyá àlàkẹ́ ti kú. iná lílá ìwà iná ìlẹ̀ yé yálà kẹ́ ti kú. ẹ̀jẹ̀ ẹ̀kọ́ rẹ̀ ẹ̀jẹ̀ ṣe ti wá sí ẹ̀jẹ̀ àbẹ̀yẹ. ṣé wọ́n ti sìnkú ẹ tún gbọ́ bí wọ́n ṣe ń sọ̀rọ̀ Muta jẹ́ kí n sọ kinní kan fún ẹ mo fẹ́ kó o mọ̀ pé igbá oró ẹ̀ fọ́ ọ ẹni tó rán ni lẹ́wọ̀n ni wọ́n má sàṣù para mo ń bọ̀ mi ò tí ì dé. Ah. ó dùn mí gbọ́ngbà tí mo gbọ́ pé mọ́mì kú àǹtí bá a ṣe rí nìyẹn o. pẹ̀lẹ́ má ìdí àwọn ṣé òun náà ló rù báyìí. kí ló wá ń rí ṣe nílùú yìí. ah mi ì rí nǹkan kan ṣe o mo kàn ń rìn kiri ni kò síṣẹ́ kò sí nǹkan kan. anyway màá ṣe ń fi rọ̀ kan. ah mi ì mind mi ì mind tó bá mind láti tẹ̀lé mi lọ sẹ́kọ̀ọ́. ah ẹ máa mú mi lọ sẹ́kọ̀ọ́. yes ah inú mi á dùn tẹ́ bá lè mú mi lọ. Yeah, who is there? Ah, Bolu Bolu. Báwo ni? Ẹ káàsán ma. Ọlọ́run ló mà ní kó bá mi. Káàsán dìá. Yes ma. Jókòó. Báwo ni nǹkan? Ọjọ́ mẹ́ta. Ọjọ́ mẹ́ta ni ma. Ọ̀rẹ́ ẹ̀ kọ́ ló wá wá yẹn. Bẹ́ẹ̀ ni ma. Very good. Inú mi dùn kó wá wá. Kó o dẹ̀ bá mi lé. Ọ̀rẹ́ ẹ̀ orí ìrònú ló wà láti bí ọjọ́ mẹ́ta ńlẹ̀. Gbogbo effort mi to gear up. Irọ́. You know? ṣé nǹkan tó ṣẹlẹ̀ òun nìkan ló máa kọ́kọ́ ṣẹlẹ̀ sí ni tó wá jẹ́ pé ìrònú ìṣáàní ní gbogbo ìgbà bóyá kó bá kó lọ́ọ́ bá sọ̀rọ̀ o because mi ìfẹ́ ọmọ tó máa ronú ní sàkání mi lifestyle tó ń gbé ní okó ńgbà yẹn ó ti yàtọ̀ sí sísìn sítì ló wà yìí kó jí ẹ̀rọ kó jí ẹ̀rọ kó kó kó bì náà kó ṣe báwọn ẹgbẹ́ ẹ̀ ṣe ń ṣe awájú kò kálá máa ronú sí mi lọ́rùn ìfẹ́ gbogbo nọ́sẹ̀nsì yẹn kó lọ́ọ́ bá sọ̀rọ̀. àǹtí ẹ ṣé gan ẹ ṣé púpọ̀ mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín ṣé ẹ mọ tó ṣẹlẹ̀ màá ṣe láti bá a sọ̀rọ̀. bẹ́tà. lóòótọ́ kò sẹ́yìn sí nǹkan tó ṣe máa ṣe tí ò ní bara jẹ́. mo mọ̀ mo mọ̀ but kó gbé kúrò lára. bọ̀tẹ́ má wọ̀rì màá bá a sọ̀rọ̀ ṣe ti gbọ́ èmi á gbé wọ club lálẹ́ màá jẹ́ kó já gbogbo ara yẹn máa já dànù. Hmm? níbo ló wà báyìí. ó wà nù lélẹ̀. ó ga ọ àǹtí láti òru jẹta. àtòrú jẹta ni àtòrú jẹta làlàkẹ́ ti wà lọ́sibítù tó ti ń rọbí ni mo ti kò sí mẹ́wàá ti ṣe mí kò lè tí ì bímọ. kò tí bí o kọ́lọ́ ń ṣàánú mi ni kó má jẹ́ ń jẹ̀bi lórí àlàkẹ́ mo ti náwó náwó náwó náwó náwó mo ti nọ́ra kọ́lọ́ ń ṣàánú mi lórí ẹ̀ kó má jẹ́ dáràn. ah kò ti dé àǹtí kí la fẹ́ ṣe. ah kódà ọlọ́run ló ló bá wa àwọn mọ̀lẹ́bí bàbá rẹ̀ là ń dúró dé bá a ṣe wà yìí tá a bá ti tán mọ̀lẹ́bí bá ti dé báyìí à ń lọ ni kọ́lọ́ mọ̀jà a mọ̀ fojú sùn kan. ẹ̀yin ẹ̀ wò ó má ṣe bàbá má ṣe yẹ báyìí má dúró ẹ̀yẹn ẹ jẹ́ ká máa lọ. sórí tó ṣẹlẹ̀ ni wípé o ò lè tẹ̀lé wa ìwọ gbogbo ibi tó o bá mọ̀ lọ́dọ̀ aláàfáà ni o lórí òkè ni o ibi tó o máa ń pẹ́ tí ń gbàdúrà tádúrà ti ń jẹ́ owó bẹ̀ ni mo fẹ́ kó lọ báyìí kó lọ má bá mi fàdúrà ràn la àlàkẹ́ lọ́wọ́ nǹkan kó gbọ́ lọ ṣe àlàkẹ́ mọ́ mi lọ́wọ́ ẹ ṣàánú mi. ọwọ́ hmm. nìyẹn o ẹ ráyè mi lóde báyìí mo má làkẹ́ wá látàbúlé ṣùgbọ́n bàbá olóyè ò jẹ́ ń jèrè àlàkẹ́ ẹ́ ẹ gbọ́ná kí ló ti máa ń ṣàwọn olówó olùwà ìgbàna tó jẹ́ wípé ta bá bá ràn lọ́dọ́dọ̀ wọn tá a bá ti fẹ̀yìn gbolẹ̀ kó bá wa lájọṣepọ̀ wọn ò ní ṣèrànwọ́ wọn fún wa kí ló dé ṣé dandan ni ṣé dandan ni kí wọ́n bá wa lájọṣepọ̀ ni sísá ìfẹ́ um tá a bá ní ká rojú dùn ìfọ̀n a máa họra wọnú igun ṣẹ̀dẹ̀ wá rí i kò kí í ṣe gbogbo olówó ló máa ń ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn èmi mọ bàbá aláàánú kan bàbá yẹn téèyàn bá bá ẹkún wọ inú ilé ẹ̀ yóò rẹ́rìn-ín jáde ṣé tàwọn ọmọ tó wà níléèwé gíga tó pọ̀ tá a lè kà tán ni àbí táwọn ètò fi síbi iṣẹ́ ìjọba tó ń gbowó ribiribi bàbá náà ọmọọba Sulaiman Ajíbọ́lá Àfọ̀njá IDS ni o bàbá aláàánú ẹyọ kan tó ju ẹgbẹgbẹ̀rún aláàánú lọ ni mm-hmm. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. òótọ́ ni bólú sọ àwọn èèyàn gidi ṣì wà mo mọ ẹnìkan bá dùn máa yí máa náà ìzò recently ó fún ọkùnrin ọmọ yẹn kéré sí o ọmọ yẹn kéré ó fún ní two million naira ṣé o máa sọ pé ó fẹ́ bọ́kùnrin yẹn gbẹ́ ẹ̀ lájọṣepọ̀ ni bí wọ́n ń ṣe lápá ibì kan lókè ń bẹ̀ yẹn o bọ̀ kò ń ṣe lọ́dọ̀ wa ń bíbà two million naira ló fún wàá bí mi wà níta ni. ọ̀nà ẹni tó ń sọ o. ah alhaji akeem ìṣọ̀lá tokyo ah nìbàdàn bẹ́ẹ̀ yẹn ni máa yẹn wà máa yẹn nice bíi ìdá méjì ìbàdàn ni tó ń pèlè nìkan àwọn èèyàn gidi wà o kọ́lọ́n tó dá ayé àtọ̀run kó bá wa kẹ́ wọn kọ́ má kúkú òjijì ṣe bẹ́ẹ̀ nìkan ló gé lápá nílùú kan tí wọ́n fi ń pèlú yẹn nílùú agépa ẹ wo bólú kó má fọ̀rọ̀ lè sọ̀rọ̀ ọ̀rẹ́ ẹ kẹ́mi tó jáde lẹ́nu ẹ̀ ó fún mi mẹ́sẹ̀gì kan fún kí n fún un. pásítọ̀ mo gba lẹ́tà nígbà tí mo ka lẹ́tà ọ̀rẹ́ mi ní ẹnìkan kan ọ̀gbọ́n lọ já lẹ́tà lẹ́yìn mi àti mo ka lẹ́tà nǹkan tí mo kà ń bẹ̀ ni pé ó ní gbogbo ọ̀nà ní kí n gbà gbogbo téèyàn fi ń jẹyàn láyé ni kò mò ń fi jẹyàn. ẹ̀rọ ìfẹ́ ń tọ́lọ̀ ń ka eré lọ́wọ́ àmọ̀pẹ́ ìbà ìwọ ló kọ́kọ́ rẹ̀ yẹ àwọn ìyá mi àgbà wálé ayé èmi alágbèrè ọ̀gá ni mò ń pè ọ́ èmi orúkọ sọ àyàrá náà iná lójú iná lójú àkàtà yẹ́rìyẹ́rì ọ̀tún mi ìjẹ́rí òsì mi nìjọ̀gbọ̀n àtọ̀tọ̀ àtọ̀tí lọ́wọ́ dà àṣẹ̀gbọ́ bí bá fún ọlọ́lẹ̀ bí àrá àrá ni mi ọmọ àjàmọ́jẹ̀ bí egun òkò ni mi mo ti lérò. mo ti dòrìṣà aṣọ láyé òòṣà lóde ọ̀run èrè mi ti wọ́n kúrò ní tèmi nìkan ṣoṣo tí bá bí mi ọkùnrin gẹ́gẹ́ ọgbọ́dọ̀ fojú rí ọkùnrin tó bá fojú rí yóò fà á lẹ̀ yóò gbọ̀ alákejì lọ́dún ìlú òòṣà bàbá ogun ọmọ òòṣà èmi gẹ́gẹ́ lòṣà egbòko òṣàgbẹ̀ ibà olúbíkì ibà ọ̀sẹ̀ ìbíkì ibà ìbọn olúbíkì tó kọjá wé ìbọn ọ̀sẹ̀ ìbíkì tó kọ́kọ́ wọ egbò ìbọn ajúmúlẹ̀ ńlẹ̀ lọ́kọ̀dẹ́ ajúmúlẹ̀ ńlẹ̀ lọ́kọ̀dẹ́ nígbà òkúta wa àti bọ́kọ́rọ́ dúkọ́ lọ́dọ̀ ibẹ̀ yíyá ni òṣòro mọ̀nìkà apariwo ti wá kú olókìkí òru olókìkí òru olókìkí òru ẹ̀yin ẹni ọlọ́gbọ́n ayé kí òní gbọ́ títí kó takú pé mi ti aṣọ ẹni ọmọ rẹ kí òní mọ̀ rẹ kọ́mọ erupẹ́ lẹ́lẹ̀ ẹ̀yin lẹni tó ti bá fẹ́ tí ọ̀sẹ̀ òkùnkùn ayé ìdìbò gba ara ní sẹ́kùsẹ́kù ní sáyé èyí mi bá ti ṣe ẹjọ́ dàsẹ̀ ẹjọ́ níbẹ̀ o o o o o lágbẹ́gbẹ́ o o o o làlùkẹ́kẹ́ gbàgbé bá kẹ́ nígbà ọmọ rẹ̀ á níwò bálùkẹ́ bá kẹ́ nígbà ọmọ rẹ̀ á níwò ìwé jẹ́ níwò lónìí ẹ̀ wá jẹ́ níwò ti tẹ̀mí lẹ́nu bẹ́ẹ̀ ni àjẹrẹrẹ àjẹrẹko tábà àjàgbàrú láfọ̀kálẹ̀ gbọ̀rọ̀ gbàsóòrí alọ́ba òkè àtẹ̀mú àsàbàrí ọ̀kọ̀jà ológun òkárẹ́ ọyẹ sáré tuntun kẹ́ wá jẹ́mi ewé jẹ́mi wò lónìí ẹ̀jẹ̀ mi níwò òtítọ́ mi ọbẹ̀ ayé ni mo fẹ́ o ẹgbẹ́ kẹ́ sáré tuntun kẹ́ gbé wá bá mi ọbẹ̀ ayé o ẹsẹ̀ mo dúpẹ́ o ẹ̀ẹ́kẹ́ mo pè yín ìgbà lẹ́jẹ́ mi ẹsẹ̀ mo dúpẹ́ tó akẹ́rù ní sọmọlẹ́yà sàsì ẹ̀yin abúkẹ́rẹ́ òrìṣà ní ẹrú tiẹ̀ ibú òní jẹbọ kókú sáàrin ẹbọ bẹ́ẹ̀ làkàlà máa gbòòrò bọ́ọ̀lù jòkú kókú sáàrin òkú ẹsẹ̀ kan ní gbogbo fílẹ̀ tó fi ń jàre olóko mo múra mo mú jẹ òun làpárò ń ké o mo múra mo mú jẹ làpárò ń ké torí pé lórí lórí ló ń jẹ díèdì díèdì ló ń jẹ sùn ọ̀dàrà ọ̀jẹ̀ wo èpè sára ló tí wo lẹ̀ ń jẹ́ gbọ́dọ̀kọ́tọ́ ló ká òjò àkẹ́rẹ́ tí mo bá tàgbọ́ ọjọ́ náà ní kẹlẹ̀ àti ọ̀kan ni ọ̀kan ní gbé ọjọ́ òkú bá kú ọjọ́ nàlẹ́yìn rẹ̀ ń wà pọ̀ ọbẹ̀ tí bolú bá jẹ yóò jẹ́ lájẹgbé àṣẹ ajẹ́díje àṣẹ ajẹ́bíyìn àṣẹ ajẹ́díje àṣẹ kó rí bẹ́ẹ̀ kó sọ bẹ́ẹ̀ o kó ní ìdí ayélujáde yìí èèyàn ló fẹ́ jẹ yìí o kí ni mo ló fẹ́ jẹ. èèyàn. o fẹ́ jẹ èèyàn torí pé ẹja lẹjọ́ jẹ fi sanra ẹrẹ lẹ́nu ò jẹ fi sanra èèyàn ènìyàn jẹ tí fi jẹ yẹn wò ó ó mọ̀ á mọ ẹran èyí lẹ́yọ kọ̀ọ̀kan jẹ́ ọmọ bolú ó a máa mú kó máa jẹ́ ṣẹ́yìn èèwọ̀ ó fẹ́ fúnra ẹni wọ jẹ́ ọwọ́ àlàáfíà ni ó lò bó tún a máa fọ́sì jẹ ni ó dùn àbí ó dùn ó dùn mo pé yóò dùn lẹ́nu rẹ̀. Bàbá, mo jẹ́ èèyàn. Ó ti jẹ́ dídí ẹni ó ti jẹ èèyàn. Torí pé ẹni tí ó jẹ èèyàn ó jẹ èèyàn ni. Ọmọ ọmọ yóò. Bàbá. Báwo ló gbé? Bàbá ó dùn. Ó dùn. Ó Kí ló ń jẹun? Mo jẹ èèyàn. Ó ti jẹ́ dídí ẹni ó ti jẹ èèyàn. Ọ̀rẹ́ ni jẹ́ jẹ èèyàn yóò jí èèyàn ọmọ bọ́lú òun tó dà. ọ̀kàrẹ̀ èmi ló ń jẹ. bàbá mò ń jẹ èèyàn. bẹ́ẹ̀ ni ó jẹ́ ó di ẹni torí ẹni tí ó jẹ èèyàn ó jẹ

lẹ́bi nítorí pé o ti ń jí o ti ń jẹ òsì mọ́bi títí ń wá ni kéèmì ọ̀rọ̀ tí mo rán tó fi lọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ oníkíní tó dé gbogbo èyí tó tó ṣe tán ó wá ń sọ fún mi pé ọkọ àfẹnusọ náà ló kù tí ò rí lọ́kọ mọ́ ọ ò ríṣẹ́ àwáṣẹ́wáṣẹ́ ò ríṣẹ́ ọkọ àfẹsọ́nà lọ́wọ́ rí ọkọ àfẹsọ́nà kọ ọkọ àfẹsókè ni. ẹ wẹwẹ wọn náà bó ṣe gbọ́rọ̀ ìyẹn mọ̀ bí ìyẹn ṣe gbọ́rọ̀ kalẹ̀ káàdì ẹ pé ọkọ àfẹ́sọ̀nà ẹ̀ náà ni ọmọ bó ṣe gbọ́rọ̀ kalẹ̀ ẹ̀ẹ́dẹ́gbọ̀n ẹ bá mi yọ̀ǹda rẹ jàre ọkọ bó ní pálapàla wà lélẹ̀ ọ̀dà tó máa fi kọ́yà rẹ ìbí wọ́n yẹ ìbí wọ́n ya gbogbo kiri ìyókù. ẹ ti ẹ náà mọ tẹ̀ wá bá wa ṣẹ̀dá fàníyàn àbúrò yín ní ìsàlẹ̀ alóṣòlọ́jà lọ́hùn ọ̀dọ̀ ẹni mọ wà látàárọ̀ ògidì pé bá a ti máa tẹ̀lé ra wa lọ kò dé tá a máa jẹ gbogbo tá a máa jẹ mọ pé àmọ́ àwọn àlejò pọ̀ lọ́dọ̀ ẹ̀kọ́ jẹ́ àlè ráyè lọ́bi kankan ẹ̀sẹ̀ rí jáde náà. mo wá ní èmi ń lọ ilé o wọ́n wá níbi màmá pé ń lọ ilé kí n yàdọ́ ẹ̀gbọ́n òun kí n jíṣẹ́ fún wọn tó bá jẹ́ pé wọ́n bá ń bẹ́ ńlé kí wọ́n dóòdà wọn tó wọ́n fi dáwọn àlejò lóhùn tó bá jẹ́ pé ẹ̀yin lẹ́sẹ̀ yín yáǹgbà náà pé kẹ́ẹ̀dọ́dọ̀ wọn àmọ́ nínú ọṣẹ́ tó rẹ́ mi ó ní nípa títọ̀rọ̀ ti di ọlá náà ni ó ní ibi iṣẹ́ rẹ̀ tí ẹ sọ fún mi tó jẹ́ kọ́sítọ́mù rẹ̀ ó wá bá kan sọ̀rọ̀ nù wọn pé ọmọ àwọn kan bẹ́ o tí ń wáṣẹ́ o wọ́n bọ̀ ń wáṣẹ́ fún bó ṣe gbọ́rọ̀ kálẹ̀ yìí lọ́gàn ni wọ́n bá hẹn ọba ní à tó bá jẹ́ pé ti ẹni tó bá ti jọmọ dáadáa àbùṣebùṣe òun wá ní kí wá ṣàlàyé fún pé tí di ọlábádé ni wàá mọ̀ pé yín bá òun náà pé tó lè gbé kó tó bá ti mọ̀ pé lè gbé kó iṣẹ́ ti ṣe ilẹ̀ fún lẹ́kọ̀ọ́ ní bá wà nìyí ni wàá mọ̀ pé ṣe kò ń gé òun náà báyìí ìgbé kò. wéèrè kó pẹ̀lú gbogbo bó ṣe ṣe tí bàbá mi bọ̀ sọ tó tó ń gúngì ẹ̀rọ tó ń gúngì ẹ̀rọ ni ṣé ó gbé kó. èkó ńlọ sẹ́kọ̀ọ́. ẹ dákun ọ̀rọ̀ kùn sọ yín bàbá mi bá a sọ̀rọ̀ dáadáa ẹ gbọ́ ọlọ́run sì jẹ́ pé ibi tí ń lọ náà ọlọ́run jẹ́ bá aná pàdé àwa náà láàjèrè wọn kọ́ra gbọ́n tí bàbá ń sọ. ẹ ẹ ìpínlẹ̀ ọ̀yọ́jú sí àmọ́. Ah, ẹ wọlé wà ẹ wọlé ẹ wọlé ẹ parí ẹnu géètì tiẹ bàbá àti pípa àwọn èèyàn ni. mo kọ́ sọ́mà débi pé kéré tán ó ti fara bí ẹnu géètì ó dáadáa dùn òkú ìbílẹ̀ ẹ̀rọ àti níjà ẹ̀ ẹ̀ta ẹ̀jọ̀ máníjà nǹkan. ẹ bá ti rí mọ́níjà bá ti rí bẹ́ẹ̀ ti rí mọ́níjà èmi náà ń gbọ́. all right. Mm-hmm. jẹ́ ká ẹ̀yẹ̀ wà ẹ̀yẹ̀ wà ẹ̀yẹ̀ wà. Ah, olùlànà ẹtí ẹtí ẹtí ẹgbẹ ẹyẹ yẹwò ẹyẹ wò wò. ẹ má ẹ ọwọ́ ọ̀gá kún ọwọ́ ọ̀gá kún ni bébì ẹ ẹ látẹgbẹ̀ẹ́ mi ẹ yẹ wò ẹ ẹ tí inú rẹ wò ah. kì í ṣe fáìlì bá nǹkan àádẹ́tì àkọ́ àtẹ̀ntì ah, àkọ́ ọlọ́mọ jẹ́ àárí tí a bá sọ tẹ̀ntì àkọ́ àkọ́rí ìlú táwọn ọ̀gá jẹ́ two million two. ìyẹn kọ́. islander yìí five million. eléyìí kọ́. Ah, ra four ọgbà one nine jálẹ̀ ní tiẹ̀. sọ̀hún yẹn kọ́. ẹ matrix òun gba one seven jálẹ̀. one seven. good eléyìí eléyìí eléyìí eléyìí lọ́kọ́ òsì tí a kọ́ mẹ́rẹ̀ẹ̀rin. ẹ ah, ẹ ta ni ó sanwó náà yìí méjèèjì. o ò tí ì gbọ́ ah, pé kí ni. pé òkú òkè sanwó pósí. lóòótọ́ ah, ni yorùbá lẹ́tọ́ lè wé yín kò sí wàhálà ẹ̀yin mẹ̀kálẹ̀ wá. àwọn boys wà ń tà. ẹ pè wọn wá mọ kókó láde. àrò sílẹ̀ kò bá sí ìta mi o bí a fi kúrò bá nǹkan ọgbọ owó sọnù. ẹ tó báyìí bó ni wọn akọ lójú yín ni bàbá ti kọ lókè bàbá ti kọ lókè bó ni wọn akọ lójú yín ni wọ́n kà wọ́n ní kọ́sí. orúkọ tí mo sọ fún ẹ lẹ́ẹ̀kan. anẹ́ sáyìn. ẹ̀yìn tó bọ̀ sáyìn pé ẹ̀yìn gangan ni ah, mẹ́rẹ̀ẹ̀rin ni yá ọ̀rọ̀ kò fi ń gbé rárá. táwọn ní ẹ fi ń wá o ẹ dákun torí ìtọ́ lọ́hùn ẹ bá tún fẹ́ wálẹ̀ kan sí ẹ̀rù ẹ̀yìn náà lè tún jọ wá. Ah! kí ọ̀rọ̀ pọ̀ lẹ́yìn papọ̀ lẹ́ẹ̀kan náà kó sì eh. ẹ ṣe o. ẹ ẹ ṣe gẹ́fà ẹ ṣe o. ẹ gbọ́ irú àwọn èèyàn báyìí lọ́yọ̀ kéèyàn máa. arákùnrin màáníjà àkòyè eh, hmm. eh, oríire ni ọrọ̀ ajé ni ṣíà o. Ah ọkọ̀ mẹ́rin kọjá lẹ́nu géètì ṣé mo yọ jẹ́ ni àbí wọ́n gòtì fi ti ẹkún ó tá fáwọn náà ṣe àti a. àwọn tẹ̀ ti gbàgbé aláàtì ó ti dún tòótọ́ lórí fóònù sábà. lọ o. ayi àdúrà kan máa ń wo ná lálẹ́ àti àdúrà àdúrà ń wo àdúrà ń wo dákun bá ń wo bá ń wo bá ń wo aláàtì òdúrà kan máa ń wo. èmi ò rí nǹkan jẹ́ ayé sẹ́dọ̀ kọ́ fún mi lówó tèmi àbí. Ah! Eh. àdúrà mọ́tò gbèsè. <laughs> àbí mo mo wà lóbi ṣe ti dé. sọ jẹ ẹ ah! olórí burúkú ṣe mo wà lóbi nígbà àgbà kọmọtò ah! ọ jẹ wọn ṣe ṣe gbígbá. kò sí láti mbẹ. náà bá ń yẹjú náà bá ń yẹjú náà wò. èmi ò sí lọ́fíìsì o. ọ jẹ wọn ṣe. Joe, trust him. ọ̀la tó tó lè promise mi pé ikú tó ń lọ yìí àwọn alágbára ò ní gbé ẹ̀mọ́ mi lọ́wọ́ lẹ́kọ̀ọ́ you know how big is Lagos àwọn èèyàn tó wà lẹ́kọ̀ọ́ wọ́n lágbára gan-an kọ́ni pé tó bá dẹ́kọ̀ wá gbàgbé mi síbí báyìí. ọlámi kò pọ́síbù ó mọ̀ pé ìfẹ́ àìṣẹ̀tàn ni mo ní sí ẹ̀ kó ń ṣe pọ́kùnrin mò ń wá lọ sẹ́kọ̀ọ́ náà kí ni mò ń wá lára ọkùnrin tí mi lára ẹ̀ ó nífẹ̀ẹ́ mi mo nífẹ̀ẹ́ ṣùgbọ́n kò kàn fún mi little time náà ni jọ. Trust me, sure tí a bá wò ó sí i ọlọ́run ò fẹ́ nǹkan kan ju ọpẹ́ lọ a dẹ̀ ń sọpẹ́ fọlọ́run. nítorí pé ọlọ́run ò fẹ́ nǹkan míì ju ọpẹ́ lọ ṣé rí àwọn ọmọ ẹ̀dá dámọ̀ àwa la máa ń retí ká ṣoore ká tó gba ọpẹ́ lórí oore tá a ṣe tí olómi bá ń pè mí Mr. Dayo Alhaji Dayo tí wọ́n bá mi sọ̀rọ̀ lọ́tún lósì wọ́n ní ọyẹ wọ́n ń dúpẹ́ oore lọ́tún lósì máa wò pé èmi kọ́ lẹ́yẹ kẹ́ máa dúpẹ́ fún bàbá tó yẹ kẹ́ mọ̀ sọpẹ́ fún lé bàbá yìí àwọn gangan ló ń jẹ́ alájí dàrẹ́. ta lè mi níwájú olódùmarè. bàbá kò sí nǹkan tẹ́ lè gbé fún mi láyé pé kí n bá ń ṣe láyé tí mi ní í ṣe ẹ ṣẹ́ni bó ṣe wà yìí nígbà tó bá padà wálé ẹ máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lára ẹ̀ ọlọ́run gbọ́. olódùmarè ni o máa gbọ́wọ́ ẹ̀ sókè. àmín o ní ìrẹ̀lẹ̀ láíláí. àmín ọlọ́run. ngo <laughs> kẹnu ngo kẹnu kẹnu kẹnu. bàbá hmm? Ah, mo máa ń ṣàlàyé fún ọ pé mo kì í ṣe ibo eh. ah, ṣé wọn ò sí believe náà ni. àwàdà ẹ pọ̀ ni gbogbo ìgbà ni máa ń ké fún ibo kọlẹ ní tó ń bá wì. <laughs> ẹ máa wá wo ṣé ẹ mọ̀ pé ẹ kàn ń sọ pé ẹ ń sọ tẹ ẹ ń sọ tiyín ni ṣé ẹ mọ̀ wọn gan ojú ibo ni <laughs> nígbà mi ń bá rí wọn nǹkan wò wọn sọ wọn àjọ Monday àbí wọn jọ túkùndì túkùndì túkùndì <laughs> ẹ ẹ Ọlọ́run ò ní jẹ́ ó bàjẹ́. Mm, ẹ ti ń ṣe ń ti ń da àìnídàámọ́ kò ní kàn yín. ẹ wá máa wo bó ṣe tó yìí náà òun ló sì tó kéré jù náà ọmọ tó wà lọ́dọ̀ mi tó máa ń ṣiṣẹ́ mm, nígbà tó bá bá padà wálé tó bá kí ẹ̀yin gan máa dúpẹ́ ọlọ́run lára ẹ̀ ah. ọlọ́run gbọ́. <laughs> three thousand one àbí. ṣùgbọ́n afis fáwọn yòókù hàn kọ́dẹ̀ má jìnnà sí i ṣọ̀pọ̀ ẹ̀ṣẹ̀ gbìyànjú. wọnú ṣé e ọlọ́pàá ti wá kó aláàjì pátá ìwọ́n ti wá kó irun wọn ni. wọ́n ti wá kó even wọn tún lára níbi. ó ní ìsìn ṣé bó wà nù store. ó wà bẹ́ẹ̀ mi. tó bá ti dé ẹ bá mi tètè kó fún mi because ẹ mọ̀ pé kì í ṣe customer ti máa ń jẹ owó wọ́n máa sanwó ẹ̀kọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni ṣe ti gbọ́ ọ̀rọ̀ àwọn táwọn fẹ́ nìyẹn àbáwọn ẹlẹ́jọ́ àbáwọn tọwọ́ kàn máa jẹ wá lówó ṣó ti yẹ. mo lọ sí mo lọ báyìí ìgbà tó wá yá. sórí tí n bá dìde tí n bá yá lò. lóṣù kí kí n lọ gba owó tí tí tó fi jẹun tó fi ṣe kínní o ti yọ pókì bí ẹ̀kẹta tán jíjáde tẹ jáde ọwọ́ amúlẹ̀kùn ó tì í mọ́ èmi. torí àwọn olè ni. ilé owó aṣọ wo nìyá láyẹ kó rẹ̀ tí ó lé oko. ẹjọ ẹjẹ ń dìde. bí ẹ lákọ yìí. Ah, mi. ah, ẹjì fún ìgbọ̀n. ọ̀gá ẹjì fún ìgbọ̀n wa ìwọ náà fún ìgbọ̀n. dádì mi dádì mi kí ló tún wá ṣẹ̀yìn àtọmọ yín báyìí. kí ni òní ṣe mo lọ gbowó tí karamba ní rèé jẹun gbà àwọn èdè ó ti jáde pòkì ọ oyin jáde ọ̀wá dùn bí ó ṣe ilẹ̀kùn rọ ti ilẹ̀kùn mímì. ìwọ náà mo ti ní kó má máa gbé dádì lẹ́mìí gbóná ìjọ wo ló tún fẹ́ gbọ́ràn. ẹ̀mí wo ni ó gbé lẹ́mìí gbóná lọ́ọ̀bù gbómi lẹ́mi gbóná ẹ̀mí ara ẹ̀mí ò lẹ́mi gbóná ara ah. ẹ̀mí ò gbómi lẹ́mi gbóná ọjọ́ àbẹ̀ gbómi lẹ́mi gbóná ń fi <laughs> tí ṣe ọkọ àyìn lọ bomi wá àfìgbà tẹ mú mi lọ kò yẹ mú mi lọ mú <laughs> Thank you so much. Because mo believe pé o ti gbàgbé nípa And I don't understand why you are crying over this thing every time. Ó dàbí ẹni tó ní nǹkan kan tó wà ní ọ̀rọ̀ ètò ìfẹ́ sọ́fún. Wọ́n ti ń pẹ́ kó mọ̀ pé nǹkan tó ń sọ́kún lé lórí mi. Ó ti ṣe lèmi sí ìfowópamọ́ ìlú. And there is nothing we can do about it. Now to forget báwo ló ṣe wù kó pẹ́ tó tí mi ò ní máa rántí. Hmm? it. Ìkọ̀kọ̀ ò lè jẹ́ kí n gbàgbé ẹ̀. Okay, good. Ó fẹ́ kí n gbàgbé ẹ̀ ok ní òní yìí gangan ó ní màá bẹ̀rẹ̀ sí ní kọ́lé fún ọmọ bẹ́ẹ̀. ṣé ìbùdó fẹ́ mi? òun kéré jù nínú gbogbo ọmọ ìṣòro tí wọn náà bẹ̀rẹ̀ ẹ̀yin náà ló lè sọ sí ọpá kò dé ìjọba ìjọba ṣe fẹ́ àṣẹ nothing can change. ọkọ àǹtí owó yín one point two million. Uh, <clears throat> not too much. call received. fún wa receipt jẹ́ ká máa lọ. Eh, kò sí wàhálà sá ṣé cash lè máa fún wa ni àbí ẹ máa transfer torí tá a bá gba owó a lè kọ receipt sá. mo ní kó o kọ receipt ò ń béèrè ṣé cash àbí transfer what do you mean call received, my dear. same thing náà lèmi àti yín jọ sọ tẹ́ bá fún mi lówó kò sí bóyá máa kọ receipt fún yín o ò tí ì gbọ́. ṣé kí ni ẹ sà. pọ́pọ̀ kí sanwó opó sí ni. Ah, <laughs> ẹ má bínú ẹ̀yin tí ẹ ní. àwa ni ẹyẹ méjì kì í jẹ àṣà àwa náà ni. ẹ ṣe gọ́sà ẹ má bínú. ẹ má bínú. <laughs> iṣẹ́ yìí máa fún àbí ogún ẹjà o ẹ ṣe gan ẹ máa tún débí o ẹ ṣe gan sà ẹ sà God bless you ẹ máa dé bíbá ẹ ẹ ṣe inú ọ̀gá máa dùn wájú eléyìí. báwo lọjà lónìí. ẹ wọ ọgá mú ta gan lẹni o. ó ta. bẹ́ẹ̀ ni ta. èlò ló wà kọ sílẹ̀. ọgá one point two million naira. wow one point two. bẹ́ẹ̀ ni ta. Ah, ọpẹ́ o ọpẹ́ o ṣé káàtó wa pè ní wọn transfer. òye mi nǹkan tẹ́lẹ̀ ń béèrè níta. oníṣẹ́ wọn fún ẹ ní káàṣì àbí wọn transfer àbí check. transfer. Hmm. ọ̀gá. Mm. Okay. Mm kò ní fún mi lówó kankan. mo gbẹ no ṣé kí n tó ń tún láti sọ fún mi ń ṣe ni pé àwọn tí o ta ọjà fún wọn ò fún ẹ lówó. ẹ ọ̀gá ẹ máa wo nítọ́ lọ́hùn bó ṣe ṣẹlẹ̀ lélẹ́yìí mo jókòó báyìí a calculate ẹ̀ one point two yẹn náà gèrègè ni bọ̀dá kan jókòó báyìí àti yẹn jókòó síbí báyìí mo lè kó receipt kó. kan jókòó báyìí kan jókòó báyìí. ẹ kí. are you out of senses sọ fún mi náà ọta ọjà ni ọgbà owó diola. ọ̀gá kò yé mi ọ̀gá mi. mo dáná one point two million naira dọ̀dọ̀dọ̀ sọ fún mi náà níbo làbúrò sí wa. jíjáde. ó jáde ó wá fi ìwọ sílẹ̀ ìwọ ta ọjà ọgbà owó. ẹ dákun ṣé mi ò sí oore ṣe báyìí. Oh, yóò ṣe gbèsè. n bá fẹ́ lọ Dubai bó o ní ti ṣe. alo ẹ káàsùn sá ẹrù rẹ fi kíkí sílẹ̀. mo ti rí ọ tó jọ mẹ́ta. ẹ ẹ aníkẹ́ fi kíkí sílẹ̀ sẹ́ẹ̀ bàbá ẹ ẹ kú àmójúbà ẹ kú àmójúbà o. àmójúbà ta ni. fúlàní báyìí ni màá ẹ jóná sílé ṣe ń tẹ̀sílé báwọn. jóná ti ó ti ṣe wàhálà ti dá lẹ jóná ta ọjà one point two million naira jóná ọgbà owó naira. Ah! lọ́dẹ̀ tó lọ yóò tó bí báyìí. ń bọ̀ ọlọ́wà báyìí. ok ẹ fẹ́ rí àbí ẹ máa pàdé ẹ ní ikú mọ́pàá police station ṣóyè yín ìbẹ̀rẹ̀ ti máa pàdé ọmọ yín tí wọ́n yìí station ẹni máa pa police station bẹ̀rẹ̀ ti máa pa àṣẹ ti gbọ́. Ah! má pa yìí ikú má yìí. Ah ẹ̀ẹ́dẹ́kun tó fi mú ní tẹ́lifí kéhàn èmi gan ti ń tọ́ ara mi mo jókòó nǹkan lè dé fún pé kó má di pé ẹyẹlé bónlé jẹ́ bónlé mọ́ dọ́jọ́ pé ọyẹ ta ni nǹkan kankan. ìwọ lọ̀rọ̀ yìí kàbá yọ. èmi bá ọ lè kó. èkó kí ni wọ́n ń tà. ọ̀rọ̀ diola ni o o sì tó lọ ìkó ọkọ̀ dọ́dọ̀ bàbá rẹ̀. diola wọn lu diola ti dáràn lẹ́kọ̀ọ́ kó má pààyè ni wọ́n lọ́wọ́ kó má pààyè police station wọ́n lọ́wọ́ àbáyé o. wọ́n lu diola àní wọ́n lu dí wọ́n lu diola wọ́n ní wọ́n ní eh, ẹni tó tajà fún wọ́n lọ́kàn ìtajà fún wọ́n ní ẹ̀wọ̀n ohun tó á dàn mí tẹ́ mo fi wá gbọ́ tó fi bà mí náà jẹ́ ni pé bó ṣe kọjá náà fún wọn wọ́n ní bí ṣe ń wò níwà ń wò sú níwò lọ níwò bíi bọ̀bọ̀ làgùntàn wò. o mà wá lọ èmi la láti ṣe tí ó mà ti ṣe. òun mo ní wá ṣàlàyé fún yín gbà mọ́ gbọ́ àyà ó sì kẹ́mi lọ́yà kú. ibo lẹ́wọ̀n lọ báyìí. káàbọ̀ sọ́dọ̀ wa. baby kí ló kẹ́ẹ̀bù mi. Oh, everything. Yeah. Everything na double double. Good. Important sọ yẹn gan gan gan ni mo fẹ́. Gbogbo tó ẹbẹ̀ pátápátá méjì méjì. What? Tútù. Tútù. That's good. Bàbá. Eh? bó ṣe sọ yẹn náà la ṣe máa ṣe. ah thank you very much. ẹ ah, bọ́ bọ́ bọ́ bí bọ́ bí. my baby is in charge. tutu katin ẹ gbàdúrà mi ọ̀ya tutu katin say everything everything everything tutu katin everything tutu katin ẹ mọ̀ sóta mọ̀ sóta ẹ pass pass pass pass everything tutu katin mm. tutu katin everything everything. ọmọ ẹ ti fẹ́ kó kiri ẹ ti fún mi ní owó owó ẹ ti fún mi lówó ẹ ti gbọ́ pé kí ni. bóun kì í sanwó pósí mẹ́. ah <laughs> ó ti yé mi ẹ tọ́pọ̀ ya máa kọ́ bọ̀. thank you very much thank you very much. máa bọ̀ kó o gbà kó o gbà kó o gbà kó o ẹjọ́ wà ló bá tọ̀ wọ́n bá wọn kọ́ ọdún búùtù kọ́ọ̀dù búùtù kọ́ọ̀dù búùtù ọ̀ká rẹ̀ ẹ ṣe wo ẹ ṣe wo ojú òní tì yí o ẹ máa tọ ẹ wá ẹ wá. ọ̀rá mo ti kó bẹ́ẹ̀ tán. o ti kó ara. ẹ mo ní kẹfẹ́ mi náà ní iṣu tèmi. iṣu kí ni. kì í sàṣeyẹ tó ń ta náà ni ẹ ta fún wọn. ẹ fẹ́ mi náà tèmi. owó. ẹni táwọn wí ṣe wọlé wá rè ó lóun máa ra ọjà ó dẹ̀ bá wa ra ọjà tó wọ̀ tó wọ́n mílíọ̀nù náírà mo bá dẹ̀ mú rìsíìtì mo kọ́ fún ìjẹ́ kó fún mi lówó èsì tó pè fún mi ni pé òkú òkè sanwó ògbó sí i bẹ́ẹ̀ ni sá. àbí dádì mi kó tó sọ fún mi lọ́jọ́ náà ni. padà ká bá ronú lójú àìwá alágbàmẹ́rìndínlógún líkàpá lẹ́ni àfọ̀rọ̀ lọ iwájú ọpọ́n fọ́gbọ́ ẹ̀yìn ọpọ́n olùmúlọ̀tún ọlọ́kàrà ló sì àárín ọpọ́n níta ọ̀run. bóun ẹni bá nu ni kó wọ́n má nu ni adífá fún Ọ̀rúnmìlà bàbá ń sunkún aláìlóbìnrin ẹbọ wọn ni ó ṣe kọ̀mọ́ nǹkan kan pa ìlú tọ̀ àwa lé ní igi ń gbọ́ àmàmì èso èmi mọ̀ pé ọmọ nǹkan kan ń pa ẹ̀. ó wá dóògùn lára ẹni. Ah. arábìnrin fọkàn balẹ̀. Hmm. ṣùgbọ́n bí ọba adé yìí wọ́n ṣiṣẹ́ kan fún. Ah, èsì tí onítọ̀hún pè fún ọjọ́ náà lọ́rùn wọ́n ní wàá dá tiẹ̀ padà. akíkanlẹ̀ dòró òyìí kí n lọ́ọ́ máa nìkan jálè kẹ̀kẹ́ àrà ní sọmọ olè àdìkan òjò jìgìjìgì lọ́yà ìlọ́fẹ̀ ẹgbẹ̀ẹ́dógún èyí dídá ẹ ò dá èyí sísìn ẹ ò sìn ẹ gbàlú ẹ̀ ń pé lọ àwọn ló ṣe fá fún Ọ̀rúnmìlà wọ́n ní gbèsè yìí wọ́n ládéọlá lọ́jẹ́ Ọ̀rúnmìlà léèwò òrìṣà adéọlá ò ní lọ́rùn gbèsè ọyà máa jẹ́. òdìdí jẹ́ ó yà là là là ọ̀kàrì ọ̀kàrì wọn náà dọkùnrin lọ. kọ́mọ̀ bàá sí ni mo mọ̀ pé ní ó yọ̀ lẹ́nu ọ̀gbọ́ mo fẹ́ kó fura o ìfura lògùn àgbà pánsá òfura pánsá já àjà òfura àjájì onílé tó kọ̀ tí òfura olè ló kó lẹ́rù lọ olú fura o. lọ ẹ ti fún mi lówó. wà wàhálà ẹ ti pọ̀ ju. wọ́n ní kẹ́ fún mi lówó ẹ sọ pé ewu alámi pọ̀. a ní kọ́ lọ kọ́ rìsí ti fún wa rà. ẹ jọ bọ́dà kí ló dé mọ́tò àkọ́kọ́ ti kórin lọ ẹ̀kejì ti kórin lọ ṣẹ́yìn ní fún mi lówó lọ. àwọn ẹgbẹ́ tún jà rẹ̀ láti kó gbẹdá ṣọ́ọ̀bù ẹ̀tọ́ rẹ̀ pariwo torí èlò. ọjà one point five bí ẹ ti rọjà tán ẹ fún mi lówó jẹ o ò tí ì gbọ́. pé kí ni pọ́pọ̀ kí sanwó kó sí i. ó yá lọ kọ rìsíìtì àwọn tó wá lọ́jọ́ sí wọn wá jẹ́ ọ̀dọ́lẹ̀ wọ́n tún ń padà bọ̀. ìjọ rántí gbólóhùn tó ní wọ́n pè fún. wọ́n ní òkú òfin sanwó opó sí. tí wọ́n bá ti wá lókù ìsanwó opó sí òun náà wà lè gbé òkú ọ̀hún kí ìsanwó opó sí. ṣùgbọ́n àwọn èèyàn rẹ̀ ni wọ́n máa bá a sìn pé mo wí. ẹ ní kí n sọ fún ọ pé òkú òfin sanwó opó sí lóòótọ́ àwọn èèyàn ló máa bá a sún. mo já níbo ẹ máa sọ ọwọ́ mi lóòótọ́ ni òkú òkè ìsanwó kó sí ṣùgbọ́n àwọn ẹbí ẹ̀ máa bá a san alàyè ló máa san ẹ máa fún mi ní owó mi kẹ́ tó kúrò mi báyìí. ẹ bọ́nú orí àwọn àgbàkẹ́bọ̀ wọ́n kọ́lé ọgbọ́n àwọn ọ̀kẹ́bọ̀ wọ́n kọ́lé òye àwọn ọ̀kẹ́ náà tún kóra wọn jọ wọ́n fẹ́ kọ́lé ọ̀rọ̀ ilẹ̀ bá mọ́ bá wọn wọ́n fi lọ́rọ̀ onílé ìbí ó bá ti bá ní làásọ. mo fẹ́ kó o tẹ́tí inú rẹ lẹ̀ kó o máa gbọ́ torí pé etí inú lè jò lò. Bolú. Bàbá. Gbólóhùn ẹ̀yọ̀ kan lọ́jà àwọn ọmọ ẹ̀dẹ́ nìyẹn o. Tí wọ́n bá ti tajà fún ọ tó o ti rajà tó rà tán. Tí wọ́n bá ti béèrè owó lọ́wọ́ rẹ, jẹ́ kí wọ́n mọ̀ pé òkú èsànwó pósí. Òkú òkè sanwó pósí. Bẹ́ẹ̀ ni òkú ọ̀bọ̀lọ̀ sanwó pósí òdòdì. <laughs> Wá wò oníkìlọ̀ ìkìlọ̀ hmm. rẹ̀ rí gbogbo ọjọ́kíjọ́ tí o bá ti sọ fún yẹn kókó ìsanwó kó sí lọ́bẹ̀ lè dá padà fún ọ láwọn mẹ̀lẹ́bí rẹ̀ ó bá sẹ́ má dúró. ìṣèjọ́ nígbà ẹ̀mú fún àbámú hmm. ẹ̀yìn ẹ̀tún tó ṣe bí ẹlẹ́ẹ̀kejì hmm. kò ní ṣeé ṣe ẹ̀ lè dá mi gbèsè. ẹ lọ́ọ̀dà ọ̀gá mi ẹ̀jọ̀ ẹ bá mi máa mọ́lọ́pàá bọ̀ àwọn alábí tó kó bá mi lákọ̀ọ́kọ́ wọn tún ti dé lẹ́ẹ̀kejì o. Move! Move! Move! Move! Move! Move! Move! Move! Move! Move! Move! Move! ọmọdé ọmọdé ẹ bá mi mú ọgá ah. ẹ kọ fún ọ ẹ kọ fún ọ torí pé wọ́n lè wọ́n lè ah. sàtẹ́ wọ́n lè tú ọlọ́dún burúkú ni wọ́n ẹ kọ wọ́n lè sàtẹ́ wọ́n lè sàlọ ẹjọ́ tó lọ́lẹ́ bá mi á kọ fún ẹjọ́ ha ṣe báwo lọ. ẹ̀dà ẹ̀dà ẹ̀dà ẹ̀dà ẹ̀dà ẹ̀dà ẹ̀dà ṣe báwo lọ. owó mi ah. owó tí mo ṣiṣẹ́ fún tí mo dìṣẹ́ sí àṣẹ pé ìkọ́kọ́ wà á kó lẹ́ẹ̀kan náà. ọlọ́kọ̀ọ́bá ni wọ́n ga ọlọ́kọ̀ọ́bá ni wọ́n. owó mi owó mi owó mi. màá ṣọwọ́ pẹ́pẹ́ màá ṣọwọ́ ní pẹ́pẹ́.